atọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún ànábìwa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam kíkẹ́ àti ìgẹ̀ náà kí wọ́n bá kó bá àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo wa náà ní àpapọ̀ ẹ̀yẹn ń sin ọlọ́run ìkan nínú àwọn ọmọlẹ́yìn ànábìwa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam tá a mọ̀ sínú àwọn sọ̀hábà rẹ̀ tí í ṣe al-Irbad ibn Sariya olùsọ nínú ọ̀rọ̀ rẹ̀ kẹpẹ ní wa afọnà Rasulullah sallallahu alayhi wa sallam ó lànà bí ṣe wá sí fún wa mau'izatan wá sí kan tó pé wajilat minhul qulub ọkàn mi kókó nígbà tí ọkàn àwọn gbọ́ wá sí náà. àwọn wá sí dáadáa nu tí ó fi bẹ̀rù ọlọ́run sáwọn ọlọ́kàn nínú àtàlẹ́bí ṣe wá sí fáwọn ọkàn àwọn míì ọ̀fára fatimi ní hàlù ẹ̀yún ojú ń dání kìí ṣe wá sí tá a gbọ́ tán tákàmọ́ ẹlẹ́rìí bẹ́ẹ̀ tá a ní wá sí ti ọlọ́run síyàn lọ́kàn ni wọ́n ó ní ka annaha maw'izatu muwaddi'i ó ní wáàsí yìí bó ṣe lágbá tó àwọn rò pé wáàsí ẹni tó fẹ́ kú tí wọ́n ń dágbére ni fi ń sọ ọ̀rọ̀ àsọgbẹ̀yìn nígbà táwọn agbọ́ báyìí ẹ̀wọ̀n sọ fáwọn pé ní fàùsínà wá ṣe wà sí alẹ̀ fún wa ànábi wa sọ pé ní usikum bi taqwa Allah àsọ́ọ́lẹ̀ tí ń sọ fún yín náà ni pé ẹ páyà ọlọ́run torí pé páyà ọlọ́run tó ṣe pàtàkì ni ìpáyà ọlọ́run ní máa ń mú ní tẹ̀lófin ọlọ́run ìpáyà ọlọ́run ní máa ń mú ní jìnà sí tọ́lọ́run bò gbafẹ́ oníwà títí ṣe fún yẹn pé ìpáyà ọlọ́run ọ̀sánù ìwà tọ́ à ẹ tẹ̀ láṣẹ olórí yín ẹ gbọ́rọ̀ só yín lẹ́nu. kẹtẹ láṣẹ rẹ lópin ìgbà tó jẹ pé ètò payín láṣẹ tí ò jẹ ìṣe lọ́wọ́ ọba ni torí pé ànábi náà ló sọ ní ọ̀rọ̀ rẹ nípe ní ìnáma tọ́ átúfìlì màrú bíbi dáadáa làátì máa ń tẹ̀lé yàn làátọ́ àtàlè kí n fi màá sí àtẹlẹ káàlì àní tẹ̀lé yàn gbogbo bá ṣe wù kórí níbi ọba. olórí bá pa yín láṣẹ dáadáa gbọ́rọ̀ sí lẹ́nu ẹ tẹ̀lé wà ń ta àmọ̀rọ̀ aleikum habashi kọ́lá wọ́n yẹ pé ẹrú lu habasha òun náà fi ṣe olórí fún yín ẹ tẹ̀lé àníbi wa tó ń sọ nínú ọ̀rọ̀ rẹ̀ tó bá wọn sọ pé ní wà ẹ wàá rẹni tí bá ń sẹ̀mí fasayarọ tìláfà kẹsìrọ yóò rí oríṣiríṣi ìyapa ẹnu ìyẹn ni pé bánẹbi ṣe lu ọ̀rọ̀ yẹn mọ pé fasayarọ yóò rí kò sí ìyapa ẹnu láyé ànábì àtàwọn sọhábà lórí ọ̀rọ̀ ẹ̀sìn wọn lórí ọ̀rọ̀ àdìsọkàn kò sí gbogbo wọn ṣe ra wọn lọ́kàn torí pé dúró ti lànà ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam anabi ndẹ́bà tó wá rí apá ẹnu báyìí aleikum bi sunnati ẹ sábì dúró ti sunna mi ẹ dúró ti lànà mi ni ò ní jẹ́ kẹ́yìn báwọn oníyapa ẹnu lọ lẹ́ẹ̀ fi dúró lórí òdodo wa sunnati lil khulafa'i rashidina al mahdiyina min ba'di àti lànà àwọn àrólé tó ń bọ̀ lẹ́yìn mi tó ń jẹ́ olùmọ̀nà nígbà tá a sùn wọn tó járo lé lẹ́yìn anábíà Muhammad rasulillah àìpá wọn Abubakar Umar Usman Ali àtàwọn míín àtàwọn lẹ́yìn wọn anábíà ẹni ẹdúró tí lànà àwọn ẹni yìí àwọn náà lẹ́ni ìṣíwájú wa tàwọn sákò bí ha ẹgbàmú ẹdúró ti súnà mi ẹdúró ti ṣinṣin wà á tó alẹ́ ìhà mi náwó àjẹ ẹsẹ̀ yín ọ̀gá yín tẹ̀ ẹ má jò jábọ̀ yín lọ́wọ́. anyị wa kìlọ̀ fún wa níparí ọ̀rọ̀ ipe ni wa iyyakum wa muhdathatul umur ẹ wá jìnà sí àdádálẹ̀ nínú ẹ̀sìn ní tí ìgbékalẹ̀ ẹ mọ̀ ṣe fa inna kulla muhdathatin bid'ah torí pé gbogbo àdádálẹ̀ tí ò sínú táwọn èèyàn fi ń ìyẹn là ń pè ń wa kulla àdáda lẹ́sìrè inú anùrin lọ hadithi bó ṣe wà nù súnmọ́nà àbídà ó tìrìmísì àtàwọn míì náà rè tí ànábì kì nílò nípa àdáda lẹ̀ súnà ní àtẹ̀lé èyí tó ń mú wá ló àtẹ̀lé òun náà ni téèyàn gbélé nínú ẹ̀sìn tariqatun fi dini mukhtara'a gẹ́gẹ́ alimami Shatibi rahmatullahi alayhi wọ́n ti ṣàlàyé pé ọ̀nà tá a gbélé nínú ẹ̀sìn mukhtara'a téèyàn kan ń fúnra rẹ̀ tùdọ́ ìṣẹ̀lẹ̀ ìyà tí fi ń wé ńtọ́lọ́ náà ṣe lófin torí pé ẹ̀sìn lòun ló mọ pété bá ń ṣe يقصد بها السلوك عليها تعبد المبالغة في تعبد لله تعالى ntí wọ́n gbà lérò náà ni pé afẹ́ fi sí lọ́ọ̀ ni afẹ́ fi súnmọ́ lọ́ọ̀ níta ń pè ládàá lẹ́nu níta dálẹ̀ nínú ẹ̀sìn gbọ́dọ̀ nínú ẹ̀sìn tá a fi lápẹjúwe gbogbo wa là ń lo sẹ́ẹ̀tì gbogbo wa là ń gun mọ́tò à ń gba fáànù sórí gbogbo Muhammad sallallahu wa alihi wa sallam ṣùgbọ́n lóògùn gbà yẹ pé ní ọ̀rọ̀ ayé làwọn kìí sọ̀rọ̀ ẹ̀sìn àlepa àwọn èyí ń ládàádáálẹ̀ bẹ́ẹ̀ làwọn nǹkan míì náà nínú àwọn ọ̀rọ̀ ayé tá ń lò torí pé ńgbà míì tó àmọ́ sọ̀rọ̀ àdádálẹ̀ fẹ́lómìn pé tẹ́ ń ṣe nú ẹ̀sìn yóò bá mu òun wa mú àtàmọ́ yóò ayé yóò mọ fi pé àfà ṣẹbẹ́ iná ń gun mọ́tò ṣẹbẹ́ ń lo sẹ́ẹ̀tì kò sábà kan tó ní ọmọ gun mọ́tò kò ní ọmọ lo sẹ́ẹ̀tì torí wípé ní ìyíwọ̀n ọ̀rọ̀ ayé ni ṣùgbọ́n tó ń takò ẹ fún bóyá kan gbé kalẹ̀ tánẹ́bí ò ṣe àbọ̀sán fúnra àbílànà kan lọ ń tọ̀ nínú ẹ̀sìn tánàbí ògbé kalẹ̀ bẹ́ẹ̀ níta ń sọnù kìí ṣe pé ní ọ̀rọ̀ ayé torí pé ọ̀rọ̀ ẹ̀sìn tọ́lọ́mọba subhanahu wa ta'ala tó ti parí ni kánàbí wa Muhammad sallam kó tó kù láyé ló ṣàlàyé ọ̀rọ̀ ẹ̀sìn fún wa tí ó pa kankan mọ́ mbẹ́ kánàbí tó kù láyé lọ́lọ́run ti sọ kalẹ̀ wípé al-yawma akmaltu lakum dinakum ti parí ẹ̀sìn fún yín wa atmamtu alaykum ni'mati mo ti pé ìdẹ̀ra mi léyìn lórí wa raditu lakumul islam dina bákan náà mo yọ́nú sí islam kó máa jẹ́sìn fún yín ọlọ́run ti parí ẹ̀sìn fún wa anabiwa muhammad sallallahu alayhi wa sallam nínú hajjatul wada hajj kan tó ṣe náà láyé tó yẹ pé ń sọ̀rọ̀ dágbére nínú hajj anabi kó àwọn mùsùlùmí jọ lásìkò tí ń ṣe hajj lọ́wọ́ ó ṣe wáàsí fún wọn ó ṣe kútúbà fún wọn kútúbà yìí gbajúmọ̀ tẹ́lẹ̀ pé ní ànábì sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ń bẹ̀ nígbà tó wá sọ̀rọ̀ tán ó wá ń sọ fún wọn pé ní halibal labutu mo jíṣẹ́ ọlọ́run wa pé fún yín àbí ìjẹ́ pé ẹnso a ń sọ fún pé balabuta ọ adait ọjíṣẹ́ ọlọ́run wa pé ọ̀fìn kẹkẹ pamọ́ alánàlúwa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam. ìwọ̀n wò fè nínà ká pé Allahumma fashhad ọlọ́run ọba jẹ́rìí o pé gbogbo ń ní fún ọ náà mo sọ òǹpa kankan ìyẹn ló fọlọ́ àwọn àfáàfin máa ń sọ pé ẹni tó fi ń kún ẹ̀sìn tí ń ṣe tánàbí ò ṣe ìtumọ̀ sọ ni pé ní anábì yìí pé àtúgbọ̀dọ̀ fẹ́lẹ́ ìkùn ó bẹnu gbogbo àwọn tí wọ́n ń dá nínú ẹ̀sìn tọ́nà òfin náà rẹ̀ ọlọ́run bá ń sọ fún wa nínú Qur'an pé amúláhùn ṣuraka ṣé àwọn èèyàn tó lè ní àwọn kan tí wọ́n gbé wọn tí máa bọ́lọ̀ ń ni kò sófin lọ́wọ́ ẹni àfààní fi rán ti parí rẹ̀ ọlọ́run ní sátúmọ̀ aláwọn èèyàn kan tí wọ́n tún mọ wá ṣe nǹkan kan lófin fáwọn èèyàn nínú ẹ̀sìn tí ò sí bẹ̀ tẹ́lẹ̀ máa ń lámù yá bá ń bí ìlà ní tọ́lọ̀ ò fọwọ́ sí ìtumọ̀ rẹ̀ ni pé tá a bá fi ṣẹ̀sìn ọlọ́run gbọ́dọ̀ fọwọ́ sí ìfọwọ́sí ìyọ̀nà méjì náà láṣìírí a rí inú alukur'an karim àbí ká rí nínú àlàyé tó ní kánúdà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam tó ní kí ó ṣe fún wa. gbogbo ń tá bá ti wá ẹ̀ lọ táàrí bá arírú irun tẹ́ni ní àmọ́ kí àmọ́ rí lọ́dọ̀ ànábì kó kí bẹ́ẹ̀ ọlọ́run máa ṣàlàyé nínú alukur'an bákan náà bó ṣe ní àmọ́ yìí àmọ́ rí bẹ́ẹ̀ ọlọ́run sọ ànábì gbogbo ń tọ́lọ́run bá ti wá fọwọ́ sí kódà kó mọ ọjà àwọn èèyàn lójú ọlọ́run bá subhanahu tó ń sọ nínú hadithi ìyáwá Aisha radiyallahu anha wọ́n ní man ahdatha fi amrina hadha ọ̀rọ̀ wa yìí wọ́n ní hadha ìtọ́ka tánẹ́bí ń tọ́ka pé ọ̀rọ̀ wa yìí kí ọ̀rọ̀ wọ́n lànẹ́bí ń tọ́ka sí jọ náà lọ́rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ wa tó bá tó dá nǹkan mí lẹ̀ tó fi kún tí e sára rẹ̀ fàwọn ọ̀rọ̀ dá padà sí ni Ọlọ́run bá subhanahu wa ta'ala ọba àlejò ọlá kò ní í gbà á ẹni tó bá fi kún ní tí ò sára rẹ̀ ọlọ́run ní gbà lọ́wọ́ rẹ̀ kódà kó wọn jáwọn èèyàn lójú tó wọn pè níjọsìn èèyàn wá mọ sí nígbà mi kó nǹkan ló dálẹ̀ ṣùgbọ́n dálẹ̀ ló wá ń tẹ̀lé ẹni tó bá dá ntẹ́nìkan tó bá tẹ̀lé ntẹ́nìkan dálẹ̀ tí ò sí ẹ̀sìn náà náà nígbà yẹn ló fi wá nù rìwáyà mi nínú hadithi pé ní mọ̀ ní amìlà amalan laysa alayhi amruna fahuwa raddu èyíkéyìí iṣẹ́ téèyàn bá ṣe nínú iṣẹ́ tí ò sí àṣẹ wa níbẹ̀ tí ò sí fọwọ́sí látọ̀dọ̀ ọlọ́run látọ̀dọ̀ òjíṣẹ́ rẹ̀ níbẹ̀ ọlọ́run bá subhanahu ta'ala kò ní gbà pé ní ewu ń bẹ lórí ẹni tí ń ṣe fi kò ká fún ọlọ́run ò pé fún kódà gan-an yóò tó lórí ẹ̀ ọlọ́run àdádálẹ̀ yìí ó léwu dé pé ní ànábì a máa kìlọ̀ rẹ̀ fáwọn sọ̀hábà kan jìnnà sí ìyẹn ló fà dé pé ní nínú kútúbà táwọn ti kútúbà tó lè hájà tá a kà ká tó bẹ̀rẹ̀ kútúbà wa yìí ẹni bá nàbí ṣe máa ń kàn gẹ́gẹ́ bó ṣe wà ní hadithi jábìrì bin abdullahi radiyallahu anhuma ó lánàá bí wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam tánàbí bá gorí mímbàrí láti ṣe kútúbà fáwọn inú tí ó ní ohun agbóhùnsókè gan-an òun ànábì ó rinlẹ̀ ka anna òmùnzìrò jẹ̀ṣì bí ìgbà wípé ń kọ̀mándì àwọn ọmọ ogun ni ẹ̀kọ́ tí yẹn bá wà lójú ogun ti sọ fáwọn ọmọ ogun bóyá ṣe báyìí ṣe báyìí bóun rẹ̀ ó ṣe lé ó ní bóun ànábì ó ṣe mọ lé tó bá bẹ̀rẹ̀ kútúbà rẹ̀ lọ́wọ́ bẹ̀rẹ̀ àwa sọ pé ní fa inna asdaqal hadithi kitabullah yìí tó dáa jù lọ́rọ̀ náà lọ́rọ̀ ọlọ́wọ́n ọba kò sọ̀rọ̀ míì mọ́ lẹ́yìn ọ̀rọ̀ náà ẹni tí bá ń sọ̀rọ̀ tí ò bá fi tọ́lọ́run sí kì í sọ̀rọ̀ ní sọ. So ọlọ́ni wa man asdaqu minallahi haditha níbo mi olú wa man asdaqu minallahi qila kò sẹ́ni tó sọ̀rọ̀ kò sẹ́ni tó mọ̀ ọ́ bí ọlọ́n kò sọ̀rọ̀ mí mọ́ lẹ́yìn ọ̀rọ̀ ọlọ́n tí èyí bá tún fi tọ́lọ́n sọ̀rọ̀ ìgbà ní sọ̀rọ̀ ṣùgbọ́n tí kan lóró rí tí ò sí tọ́lọ́n ta níbi bẹ́ẹ̀ ọ̀rọ̀ sọkúsọ ní sọ. wa khairu huda huda muhammadin sallallahu alayhi wa sallam bákan náà tí yóò bá ló ìlànà tó dáa náà ni lànà àdúrà Muhammad sallallahu alayhi wa sallam torí pé ló mọ̀nà láti ní ẹni tó bá mọ̀nà látẹ̀lé wa sharral umur oye tá níbi wa máa sọ fáwọn níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ níbi kútúbà rẹ̀ pé tó burú jù nínú téèyàn ń ṣe ó ní muhdathatuha àdádálẹ̀ nínú ẹ̀sìn fa inna kulla muhdathatin bid'ah torí pé gbogbo àdádálẹ̀ yìí à ẹ̀ ńlá ń pè ní bídíà wa kulla bídíà àti ìdọ̀lá àlá gbogbo àdádálẹ̀ sí ni àánú ni ó wá fi àlékúnlékún rí wáyà tiẹ̀ tó fi yàtọ̀ sí ti ìbádùn mùsárì àtàtúọ̀lẹ̀ kan pẹ́lúfà iná kó la bídí àti dọ̀làlà ọ̀kúnlá dọ̀làlà kìfì náà rẹ̀ gbogbo àdádálẹ̀ sí ni a máa sunni wọnú nẹ́ni eléyìí láti rí pé ní bídí àyè tó léwu ni gbogbo ń tábà ṣe nínú ẹ̀sìn káyà òye sí dáadáa pé ṣé ń tó lákọọ́lẹ̀ ni àbí tí ò ní àkọọ́lẹ̀ tẹ̀sí ká kàn ṣiṣẹ́ nìkan ni kó jẹ wá lógún àbẹ̀rẹ̀ pé iṣẹ́ tẹ́ ní àṣẹ ìsànẹ́bì ló ṣe sọlọ ń fira nínú wa Muhammad sallallahu alaihi wasallam tàbá ló lọ́n fi ran àti tún àti ṣe bó ṣe ká ṣe àtẹ̀tún wá béèrè pé bó ló ṣe ṣe kọ́nà lè bá àgbà ní ọwọ́ wa èèyàn ń sin ọlọ́run àwọn àdádálẹ̀ yìí àwọn okùnfà tí máa ń fà ó pọ̀ láwùjọ nínú rẹ̀ ní al-jahlu bi dinillahi kéèyàn máa mọ ẹ̀sìn ọlọ́run kó sì fẹ́ sẹ́sìn ẹni tí o máa mọ̀ kan tó fẹ́ sẹ́sìn yóò ṣèṣe kúṣe yóò sọ fọkúsọ yóò sọ tọ́lọ́run ọ̀fẹ́ lọ́nà bá subhanahu wa ta'ala ifi kìwá nílọ pẹ̀lú innama harrama alaykum al-fawahisha ma dhahara minha wa ma batan ọlọ́run nínú tá a ṣe léwọ̀ fún yín ni àwọn ìwà burúkú èyí tó hàn àti gbangba ìwà àlùfàṣà ìwà zina àwọn àgbèrè tí ò da ọlọ́run léwọ̀ ló jẹ́ fún yín ní kọ̀rọ̀ àti gbangba. wọ́n ń tún ṣirka billahi ma lam yunzil bihi sultana. innama harrama alaykum al-fawahisha ma zahara minha wa ma batana wal ithma wal baghi. bákan náà ìwà ẹ̀ṣẹ̀ ìwà ọ̀tẹ̀tẹ̀ ń bẹ̀lẹ̀ kún ọlọ́run la kọ́ fún yín. wa an tushriku billahi ma lam yunzil bihi sultana. àbíkẹ́ máa ṣẹbọ́ sọ́lọ́ ní ntọ́lọ́run kẹ́ ẹ máa tún gbé nǹkan míì kalẹ̀ kẹ́ ẹ máa jọ́sìn fún kẹ́ ẹ máa pè kẹ́ ẹ máa fi búra kẹ́ ẹ máa pa nǹkan fún ọlọ́ọ̀ni ta kọ́lé ta ṣe léwọ̀ fún yín ni ó wá parí rẹ̀ pé ní wà á ń ta kúlú alọ́lọ́ ìmọ̀lá tààlámọ́ àbí kẹ́ ẹ máa sọ ń tẹ́ẹ̀mọ̀ nínú ẹ̀sìn torí pé ní ẹ máa sọ tí ó yóò máa gbé àdádálẹ̀ tọ́nà òfin ránàbí yóò máa gbé wọlé irun tí máa ń fa kí àdádálẹ̀ kó wà nínú ẹ̀sìn náà láìmọ̀kan tó ẹ bá àwọn tí wọ́n máa tọ́ asọ́nà bí àáfàá aláìmọ̀kan ni wọ́n ìdí òde aná máa fi lọ́lẹ̀ fún wa ó sì máa gbà lọ́wọ́ gẹ́gẹ́ bí ìjọsìn àbẹ́yẹn náà fúnra rẹ̀ náà ló kẹ́wọ́ pé jẹ́ máa ṣe báyìí tó bá fá ìmọ̀ kan ṣe nǹkan yóò ṣe bọ́nà òṣèkan lánàá bíi ìyẹn ló fàbẹ́ pé tá a bá ṣe nínú ẹ̀sìn wa ó dandan ká nímọ̀ ń pa rẹ̀ ẹ̀kọ́ ẹ̀sìn ọ̀ràn yẹn ló jẹ́ gbogbo wa gbogbo wa kọ́ la lọ lè kéwù tó tọ́ gbogbo àlá máa ń sọ eléyìí ṣùgbọ́n gbogbo wa gbọ́dọ̀ jòkó mi láti mọ gbọ́rọ̀ ẹ̀kọ́ ẹ̀sìn wa gbogbo wa gbọ́dọ̀ ní ẹni tá a mọ ọ̀rọ̀ ẹ̀sìn lọ́wọ́ rẹ̀ erékálukú ló ní ẹni tí ń fi ọ̀rọ̀ rẹ̀ lọ tí mọ́tò rẹ̀ bá fẹ́ bàjẹ́ ẹlòmíín dókítà tiẹ̀ tí ó mọ kọlù ó ní lọ́ọ̀yà tiẹ̀ ṣùgbọ́n kò láàfọ́ ẹ̀sìn kan tí ó béèrè ọ̀rọ̀ ẹ̀sìn lọ́wọ́ rẹ̀ tí nǹkan bá fẹ́ dàrú yóò wá ṣe bó ń ṣe rí tí ẹ bá ṣe bó ṣe rí bí ó ṣe bọ́lọ́ ń ṣe fún lánàá Muhammad tó bá lọ dá àdádálẹ̀ nínú ìjọsìn kò lẹ́rìí lọ́dọ̀ Ọlọ́run ọba Ọlọ́run nígbà lọ́wọ́ rẹ̀ àyífàmọ̀ àyìnbọn kan ṣẹ̀sìn torí pé ohun tó fa àdádálẹ̀ láwùjọ òun náà lélẹ́yìí bákan náà nínú tí máa ń fa àdádálẹ̀ ní àtẹ̀tẹ̀lídùn àmà ìtẹ̀lé yẹn nítẹ̀lé afọ́jú tẹ̀ntẹ́ bá láti sọ fún wa náà là á máa ṣe tó bá gbé ọ̀rọ̀ ilẹ̀ fẹ́ lómi rí pé ó yá nẹ́fìlà tó mọ̀ yẹn ọ́ kásẹ̀ kan sókè ni tó yẹn nẹ́fìlà alákọ̀ọ́kọ́ ọ́ sì kékulú alá ọ́ndrẹ́dì tó bá dé ẹlẹ́ẹ̀kejì ọ́ kásà kejì kan pé ọ́ kéli láfi ọ́ndrẹ́dì wọlé yóò gbà lọ́wọ́ bẹ́ẹ̀ náà kàfẹ́ mọ́ bínú o níbo láti rẹ́rìn tẹ́ sọ yìí kò sí lọ́rọ̀ tiẹ̀ ẹ ṣe àfáànà nígbà èèyàn tó tó wá jẹ́ èèyàn bíi tiẹ̀ náà tó bá gbọ́ pé ń ṣe rẹ̀ yóò tó wá jọ òun náà lójú pé ah, ẹ̀yin máa ń ṣiṣẹ́ ọlọ́run bẹ́ẹ̀ lẹni tí ń ṣe yín tí ò a máa jẹ́ kéèyàn kó sínú ọba ọ béèrè bá ń tẹ́ sọ o ìjà lérẹ́ rẹ̀ kódà kọ́ mọ́ kéwú máa béèrè ẹ̀rí lọ́dọ̀ ẹni tí ń bá ń sọ̀rọ̀ ẹ̀sìn fún ẹ ìyẹn ní ò jẹ́ tẹ́ pé akẹ́mọ́ ṣe nǹkan láì mọ níta ń ṣe nínú ẹ̀sìn àmì wa máa tẹ̀lé yẹn lọ ní tẹ̀lé afọ́jú báyìí tó bá já sí kòtò ọ̀nà rẹ́dì láti bá já sí tó bá kó sómi ọ̀nà rẹ́dì láti bá kó sí eléyìí ò sì bá mú torí pé lọ́rọ̀ ayé wa gan àgbàdo ẹ̀ láàyè bẹ́nìkan ní sí pé kò jánà wọn mọ́tò lẹ́nu ọ̀ ní tẹ̀lé tó ń bá fẹ́ jánà tó bá fẹ́ kó sódò ọ̀ ní tẹ̀lé ṣùgbọ́n lọ́rọ̀ ẹ̀sìn táwọn nǹkan tá pè láṣíwájú bóyá àwọn ẹ̀dá wa ni bóyá àwọn ṣéèkù wa bóyá mùdírù wa ni bóyá àwọn míṣánná wa gbogbo ibi tó bá ta ti ń wà wá lọ náà là á mọ lọ àádìjú tẹ̀lé wọn náà eléyìí ò sì bá mu lókùnmá tá a lè sọ̀rọ̀ ayé wa báwọn tí ẹ bá fẹ́ sọ tó ti gbọ́dí lọ́rọ̀ ayé rẹ pèsè bísíǹsì wa ọ̀ ní wa bó láti ṣe lé ọ́ béèrè lọ́wọ́ ẹ̀ bó láti wá sọ̀rọ̀ ẹ̀ sílẹ̀ tó pé ibi tó bá kan tì wá lọ náà là á mọ lọ eléyìí tí ò bá mu ni bákan náà ni tó máa ń fa àdádálẹ̀ nínú ẹ̀sìn ó ní àtàṣà bú bìlkùfàr ìmọ̀ fẹ́ ju àwọn kèfèrí àìmọye nǹkan mí ilé tó yẹ pa ń ṣe ní islam tó yẹ pa dáadáa lẹ̀ ni àwọn akọrin yóò la fi wé bẹ́ẹ̀ ẹ jẹ́ ká wo nítorí kírísítẹ́nì máa ń ṣe nu ẹ jẹ́ káwọn náà lè máa ṣe ẹ̀ ló bá gbé wọnú islam ṣùgbọ́n wọn á lè má pè lórúkọ tàwọn akọrin yóò kàn pè lórúkọ míì lápẹjúwe tàájú táwọn èèyàn ń lọ kò sí èméjì náà fi jọ náà ní sóòru lọ́pọ̀ náà ti ń gbómi lọ náà ti lè ń jó bẹ́ẹ̀ tí ò bá rí bẹ́ẹ̀ tàájú ṣe onípa ńlọ jìnnà ká tó ṣe ní téèyàn ń ṣe inú ilé ẹni tí ń ṣe lọ́dẹ̀dẹ̀ ẹni ni ṣùgbọ́n ìfẹ́ jọ akọni yóò pẹ́ ẹja wo àìmọye tó ti fi kọ́ ọmọ mùsùlùmí lọ tẹ́ni ká wá sí òwe yẹ káwa náà nírú ẹ̀ àìmọye tó tẹ́ pé orin àtijọ́ ti wọn pẹ̀yẹ bá kọ́ni yóò náà ṣe ń jónu ká fi kọ́ ọmọ mùsùlùmí padà àìkọ́ṣe èèyàn nínú ẹ̀sìn ẹni tó lọ́n rán sí wa tí sàlẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam náà láwọn mẹ́sìn lọ́dọ̀ ẹ̀ àwọn ìmọ̀ ẹ̀kọ́ṣe yìí tó fa àdádálẹ̀ ẹ̀ ẹ̀yin náà wọlé ní tá a bá ṣe ìgbéyàwó bíi tiwọn náà ní ó jọ bá ṣe kó wọn bíi tiwọn náà ní ó gbogbo táwa ṣe ń sìn àmọ́ fi ń kọ́ṣe wọn ni eléyìí ó sì bá mu torí pé ẹ̀sìn Islam lẹ̀sìn tọ́lọ́ wa subhanahu wa ta'ala tí ó tẹ́wọ́ gbà Islam wẹ̀ sí ìwòbù míì mọ́ al-Islam ya'lu wa la yu'la nǹkan kan borí Islam wọn kálukú máa ń gbọdọ̀ sásábẹ́ Islam gbogbo yẹn ló gbọdọ̀ ṣe é àgbọdọ̀ máa kọ́ṣe ọlọ́run lòun rán òjíṣẹ́ ẹ̀hún pẹ̀lú mọ̀nà tó dúró déédéé wà díìnì làk àtẹ̀sìn òdodo ní yóò fi hírọ̀ wò ala díìnì kúlì kúlì bá a borí gbogbo ohun táwọn èèyàn ń pè lẹ́sìn òun ló wà lókè kọ́ni yóò ní ohun tí mùsùlùmí ṣe níwájú ẹ̀yìn àwa mùsùlùmí kó ṣe báwa láàmú ọwọ́ wọn kọ́ sí torí báwọn ò lẹ́sìn gbogbo àárín yìí la gbọ́dọ̀ ṣe àkíyèsí bákan ni tó máa ń fa àdádálẹ̀ láwùjọ àwa mùsùlùmí ó náà ní àlìgùlù alìgbòlù ìyẹn pé ní ìnífẹ̀ẹ́ yẹn lálejò ẹ̀rí ìnífẹ̀ẹ́ yẹn lálejò àbíta kọ̀ọ̀kan látakojù yóò fà ń tẹ́ pé ní èyí ò fi máa ṣe bọ́ látara nǹkan bẹ́ẹ̀ pápá àbí kó máa ṣe àwọn àdádálẹ̀ kan tí ọlọ́ba subhanahu wa ta'ala tí ó fọwọ́ sí bákan náà nínú rẹ̀ òun náà ni ká máa rí ẹ̀rí àwọn àdísì àwọn àdísì ọ̀rọ̀ tí ò fẹsẹ̀ rinlẹ̀ lọ́dọ̀ ànábì káyẹ̀ sì rè láìlè kán mọ́ fi sẹ́sìn rẹ̀ ni tó wà láwùjọ wa ń sìn ẹ̀rí pé oṣù táwa yìí lóṣù Rajab táwọn gbọ́ pé ọgbọ́dọ̀ mọ́ gbàwé Rajab yìí o ànábì lẹ́ni tó bá gba ẹyọ kan inú ilé ńláńlá báyìí ní òde sí lálùkè àmọ̀ pé ọ̀tí ẹ̀wà alágbára gba ẹyọ kan àbí gba mẹ́ta bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́tẹ́ mọ ẹrí tí wọ́n mọ kóòtù àwọn àdísì tó yẹ pé àwọn èèyàn gbélé ẹ̀rọ kò dọ́dọ̀ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam

bẹ́ẹ̀ náà wà láwọn ìjọsìn míì tó yẹ pé ní ìtàn yóò mọ gbára lélẹ̀ èyí tán fi ń ṣe ẹ̀rí àdádálẹ̀ ni gbogbo eléyìí ìdí ò bá mu ni a gbọ́dọ̀ wo ohun tá a ṣe lẹ́sìn pé ẹ̀rí tá a fẹ́ lò sẹ́ẹ̀rí tó tọ́ ni ìyẹn ló bá fẹ́ pé láyé àwọn sọ̀hábà gan ti Umar ibn al-Khattab radiyallahu anhu tó bá rí àwọn tí wọ́n bá láwọn ń gba àwẹ̀ wọn ni yóò mọ tọwọ́ wọn bóúnjẹ tó lásìkò yẹ mọ́ jẹun torí pé ẹ fẹ́ jọ̀sí sí àwọn alùjàìlíya kí ìsìláàmù tó dé nínú oṣù táwọn alùjàìlíya máa ń bábara ẹ̀rí tó máa ń ṣe àwọn nǹkan míì tí wọ́n ṣe náà lóṣù rọ́jàpù èyí lè gbàwẹ̀ láwọn ẹ̀wẹ̀ tó wà nínú súnà ìgbọ́n ká wá sọ pé ní rọ́jàpù yìí tó wá ní àwẹ̀ tiẹ̀ ní àná ọ̀tọ̀ láàrin àwọn ẹ̀mí èyí tó yẹ pé àti rọ́jàpù yóò ti gbé yóò fi ṣàbánu sí yóò fi rọmọdọ́n sí kó parí àwẹ̀ rẹ̀ inú hadithi tí wọ́n máa ń lò ní pé ní pé ọlọ́run sọ pé àníbà ọ̀sán sọ́nà sọ pé ní rọ́jàbù ṣáàrùlá ẹ̀rí rọ́jàbù tẹ́ rí oṣù ọlọ́run ni wà ṣàbánù ṣáàrí ẹ̀ wá rí ṣàbánù tí ó tẹ̀lé oṣù keje lóṣù táwa yìí lóṣù rọ́jàbù ṣàbánù tí ó tẹ̀lé pé oṣù tèmi ànábì ni ẹ̀rí pé ànábì máa ń gbàwẹ̀ ṣàbánù gan ó wá ní wà rọmọdọ́nù ṣáàrọ̀ ummati ẹ̀ rí rọmọdọ́nù oṣù táwọn ta oṣù gbogbo ìjọ mi gbogbo lóyún tá a rẹ́ rí fún yín bákan náà tí rọ́jàbù yìí bá fẹ́ délẹ̀ wọ́n tún fún wa náà nẹ́fìlà kan tá a tún mọ yẹn ẹ̀rí tó bá di parí rọ́jàbù èyí náà a rẹ́ rí fún pé nẹ́fìlà kan wà bóyá kíní kan kọ́kọ́rọ́ ni àbí àgádágodo tá a mọ yẹn nínú rọ́jàbù gbogbo eléyìí àdáadáalẹ̀ ni a gbọ́dọ̀ kíyèsí bákan náà ní tó máa ń fa táyẹ̀ tó máa fi ń tẹ̀lé tó máa fi ń ṣe àdáadáalẹ̀ nínú ẹ̀sìn ó lè ní tahkimul akil ìmọ̀ fi làákàyè dá ẹ̀sìn àìmọye nǹkan mi táyà ẹgbẹ́ lẹ̀ lẹ́yìn tẹ́ bá afáàmọ́lẹ̀ tí lélẹ̀ do akànwó pé káfẹ́ lẹ́yìn náà kó yóò dáa nì káyí tó bọ́ sí wọn tí mi náà wọ tẹ́nì kẹta náà wọ ẹ̀sìn ó dàrú pé kálukà ń fi làákàyè rẹ̀ bó ń ṣe rí nǹkan fi ń gbé nǹkan kalẹ̀ ẹlòmí ò ní rí kankan wípé akànwó pé tá a bá ń ṣe inú ẹ̀sìn ẹ̀ mọ̀ yóò tún jẹ́ kẹ́sìn tún dúró déédéé nì àwa sọ wọn pé ní ọlọ́run tó gbé nǹkan rẹ̀ náà ti parí nǹkan gẹ́gẹ́ bí àyàtà kàfúnra wa lẹ́ẹ̀kan kò nídìí gbogbo yẹn àkọọ́lẹ̀ làátẹ̀lé làá ṣe lálàyé fáwọn èèyàn ni wọ́n máa kò ní pàwọn àlàáfi làákàyè wa sí àbí ìfẹ́ ẹnu làágbéfẹ́ ẹnu wa kalẹ̀ láàníkàwọn èèyàn máa tẹ̀lé ọlọ́ni afàrọ̀ àyíká mọ́ ni tákàtà ìlà àwò hàwà ọlọ́ni àwọn èèyàn kan wà nínú àwọn èèyàn tó yẹ pé ìjọsìn fún tiwọn tó ń jọ́sìn fún ni làákàyè wọn wà àgọ́là Allahu àdà ilmi ẹtí bá sì ń ṣe bẹ́ẹ̀ ọlọ́run máa ń di ọkàn rẹ̀ wọn ni ọlọ́run ń di etí wọn ni wọn ní gbódodo wàjá àlà àlà básọ́lì ìgbìṣàwà ọlọ́run máa ń di ojú wọn àwọn onífẹ́nu tẹ́ pé ní tẹ́ bá ti rí náà làwọn sáà kò sí ń tẹ́ ẹ lè ṣe lálàyé fún wọn lọ́rọ̀ ẹ̀sìn tẹ́fẹ́ gbọ́ àfi tó bá jẹ́ wá látinú tiwọn yẹn lọ́nà bá sọ́nà wa tààdá ń kí wa nínà ká tẹ̀lé fẹ́nu gẹ́gbó ṣe káwọn ànábì ọlọ́run nílọ̀ ọlọ́run bá sọ́nà wa tààdá àwa la fi ẹ́ ṣe khalifa olórí lórílẹ̀ fákùn bẹ́ẹ̀lẹ̀ nọ́ọ̀sì bil haq tẹ̀lódodo tọ́lọ̀ ń firẹ́ wàlá tẹ̀tẹ̀bi ìlhàwà mọ́tẹ̀lé fẹ́ẹ́nu fàyọ̀dínlá ka à ń sẹ̀bí ìlẹ̀lá torí pé fẹ́ẹ́nu yìí a máa sọ yẹn nù kò ní jẹ́ kéèyàn rí tọ́lọ̀ wọn bá sílẹ̀ ìfẹ́nu a máa sọ yẹn nù èyí ò ní tọ́lọ̀ ń firẹ́ lórí báyìí yóò sì pátì ìtì tó bá ni ó máa ṣe àìmọye ní tẹ́yẹ ti kọ̀rẹ́tì tẹ́sán pé báyìí lọ́lọ́ ń wí báyìí làdébí sọ bóun sáṣe irun ni ó fẹ́ ṣe eléyìí tó bá jẹ́ pé ẹni tó níjọ tó lọ́mọ lẹ́yìn ni nítorí tó ń jẹ́ ìfẹ́nu rẹ̀ náà ni mo fi tírèèni àwọn ọjọ́ rẹ̀ náà ló sì máa tẹ̀lé eléyìí náà máa ń fa tẹ́ pé àwọn àdádálẹ̀ yìí tó fi ń pọ̀ ní àwùjọ wa àbẹ̀lẹ́ wọn bá subhanahu wa ta'ala kí ọlọ́run kí ọmọ wa dó lórí òdodo. الحمد لله رب العالمين والصلاة والسلام الأتمان الأكملان على نبينا محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين ẹ̀yẹ rúsìn ọlọ́run àwọn àdádálẹ̀ tá a sọ yìí oníranran ni wọ́n oríṣiríṣi ojú lè fi wò ó táàfin mọ̀ bí wọ́n ṣe léwu sí a rí àwọn àdáadáalẹ̀ kan tá ń pè ní alibidi atul alihakikiya ìyẹn pé nípìnlẹ̀ kò tiẹ̀ sí rárá àwọn èèyàn gbé kalẹ̀ ni irú rẹ̀ òun náà ni al-ihtifal nabawi ká ṣayẹyẹ pa ń ṣe ọjọ́ bíi anabiwa muhammad sallallahu alayhi wa alihi wa sallam a ti sọ̀rọ̀ yìí fún wa láìmọye ìgbà pẹ́pẹ́ eléyìí ò tiẹ̀ sí àwọn sọ̀hábà mọ̀ ànábì gan tá a tiẹ̀ bí gan tálà ń sọjọ́ bí ẹ kò mọ̀ kò ṣe nǹkan rẹ̀ àwọn sọ̀hábà ò ṣe ó ní àwọn ọgọ́rùn-ún ọgọ́rùn-ún ọdún tó ti lọ kan tó gbèrú àṣà yìí dénú ìsìláàmù kò sí rárá nípìnlẹ̀ ni bẹ́ẹ̀ náà ni al-ihtifal bil Isra wal Mi'raj àbí ṣayẹyẹ bá nàbí ṣe lọ láti mẹ́kà sí ìlú Jerusalem tọ́lọ̀ ń wá gbé lọ sí sánmà tọ́lọ̀ ń fi fún nírun ká tún máa ṣayẹyẹ rẹ̀ irú bídíà yẹn kò tí pọ̀ láwùjọ wa yẹn mí ti ń ṣe o ṣùgbọ́n abẹ́lẹ́ wa sùn àná wa tààlà kọ́lọ́ bá wa parẹ́ torí tó bá tún yàn sí yóò tún di tán yóò tún máa fi jẹun pé à ń ṣayẹyẹ bá níbi sí lòkè ní jẹun ṣe wà láwọn ìlú mi ká máa ṣayẹyẹ léyìí kò sí rárá nínú ẹ̀sìn bákan náà a tún ní àwọn bídíà tó ń pín ń pè ní àlùbídíà tún alìdọ̀fíyà òun wà nínú ẹ̀sìn ṣùgbọ́n nǹkan táwọn èèyàn ṣe wà nínú ẹ̀sìn ṣùgbọ́n bá ṣe ṣe ni ò sí nínú ẹ̀sìn àáfún aláàpẹjúwe lápẹjúwe Laylatul Qadr ọlọ́run bá subhanahu wa ta'ala ó pè wá sí oníká ṣe àwọn aráàlú yẹn tó ń ṣe ń di ju pé ń lu bàndínì wọn ń jó àánibídíà náà ń ṣe ìmọ̀tẹ́lẹ̀ yóò bá ta pé nípa ó ṣe wá di bídíà tọ́lọ́ nítorí ẹ̀ sọ súrà kẹkalẹ̀ tó sọ̀rọ̀ pé òru yìí ó lọ lájú ìjọsìn tá a ṣe lẹ́gbẹ̀rún oṣù lọ mo lè ṣe à ń pè ládàáda lẹ̀ alùpẹ̀ láìláàtú ìkọ́rí ìkọ́lá ń pè ládàáda lẹ̀ ṣùgbọ́n ìpínlẹ̀ rẹ wà ṣùgbọ́n bẹ́ẹ̀ yìí ṣe ń ṣe yìí bẹ́ẹ̀ ni ò sí nínú ẹ̀sìn lápèjúwe a ní òkúkú àwọn èèyàn bá ń máa sọ lọ́wọ́ bá ń sòde wọ́n ní tẹ́ ń ṣe yìí ò sí nínú ẹ̀sìn síbọ́lọ́ ní àṣìṣàrà àfọ́kù àbí mo lẹ́yìn ti kéwù tí yín níbo lẹ ti gbàmọ́ ti yín nítorí wà nú ẹ̀sìn lẹ́ńtà kó ó wà nú ẹ̀sìn ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe ṣé òun bẹ́ẹ̀ kọ́ ní a ṣe lo di bídíà mọ́ ẹ lọ ìyẹn là ń pè ní bídíà tó ìdọ̀fìyà ní tí ó wà nínú ẹ̀sìn ṣùgbọ́n táwọn èèyàn ò wá ṣe bá mi báwọn ṣe rí ìyẹn ni wọn máa ń le jù láwùjọ torí pé téèyàn máa ń ta kàwọn tó ń ṣe lé nítorí wọn máa ń sọ fún wọn ni pé à ọ̀ ń ta kẹ̀sìn lápèjúwe ṣe tó ṣàdúrà bó ṣe ká ṣe ń ṣe ká tá a bá níyàn òsì ń sìn yóò ní ẹ̀kọ́ mọ̀ dídé náà ní òṣàdúrà mọ́ bẹ́ẹ̀ dẹ̀ ní àdúrà kọ́ la ń takò àdúrà wa ní ẹ̀sìn ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe ń ṣe ń tẹ́ ẹ fi kún bẹ́ẹ̀ ni ò nínú ẹ̀sìn a ṣe àkíyèsí eléyìí bó láṣẹ wa mọ bá ṣe ṣe nǹkan tí ó fi bá mú a ṣàlàyé díẹ̀ fúnra insha ta'ala bákan ní nínú àwọn ìpín tó bí dí apín sí àríbírí atú alkọ̀ọ́líyà àrí tó ní í ṣe pẹ̀lọ́rọ̀

àtàwọn nǹkan mi táwọn yẹn ní láti sọ́kàn ẹ̀rìn wọn lè lẹ́yìn ẹ̀kan ló di gbogbo ilé ayé irú wọn lè níṣẹ́ òkan ló gbé gbogbo ilé ayé dúró gbogbo àdìsọ́kàn báwọn ní ò bá mu ni àwa ní bídíà tó àlìfìhìnìyà àrí tó jẹ́ ti iṣẹ́ tó pé àwọn iṣẹ́ tọ́lọ́ ò fọwọ́ sí àbí ìtọ́lọ́ ń gbé pínlẹ̀ rẹ̀ lẹ̀ táwọn yẹn ń ṣe bí òṣètọ́ ìyẹn náà wà bákan náà a ní atúnlẹ̀pẹ́ ni ìdájọ́ bídíà a ní àlìbídíà tó a ní àdádálẹ̀ tó lè gbéyàn kó nu ẹ̀sìn tó yẹ pé téèyàn bá ti rọ́ọ̀lù òun ó ti ṣe báyìí báyìí ó ti dágbére fún ìsìláàmù yìí kódà kó mọ fojú ẹ̀sìn wora rẹ̀ lápẹjúwe kéèyàn gbé nǹkan lẹ́sìn kó tún mọ lọ forí balẹ̀ fún àdádálẹ̀ tọ́lọ́run fi rẹ́ni kankan náà àwọn òjíṣẹ́ ọlọ́run kó tún máa pè nǹkan kó ní ó láwọn kó tún máa lọ pẹ́rẹ́ sí díẹ̀ kó máa lé tutù lòun ṣe á sọ pé ìwọ tó bá ti ń ṣe léyìí o ti kó nu ìsìláàmù torí pé àdádálẹ̀ tó lè Ari rí alibiri atul mufasikọ a ní àwọn èyí tó yẹ pé ní yóò sọyàn dèyàn jẹkẹjẹkẹ nínú ẹ̀sìn irú àpèjúwe tá a sọ síwájú yìí sí láwọn àdáda táwọn èèyàn ń ṣe yàtọ̀ sí ìtumọ̀ sọgbẹ̀ yìí ó lè sọyàn dèyàn jẹkẹjẹkẹ ẹni tó bá ń kírun bọ́nà òṣèfin rán nígbà wọn fún sàṣẹ́lá tí ń ṣàdúrà bọ́nà òṣèfin rán tí ń ṣe sàárà bọ́nà òṣèfin rán ó lè sọ di èèyàn pátípátí tákàn pé mùsùlùmí ló gbé kèé ṣe mùsùlùmí tó gbádùn ṣùgbọ́n láàrin ara wọn kan láwùjọ tá ń pè wọ́n ní jàbàtà àwọn ní gbogbo ẹni tó bá tiẹ̀ ti sàdádálẹ̀ tọ́nà òfin ránẹ́bì ó tiẹ̀ di di kèfèrí rárá kò sáfà tó sọ yún ṣùgbọ́n táwọn afáǹsọ táwọn ẹbí ti fi lélẹ̀ gbogbo àdádálẹ̀ náà lànà àánú wá jura wọn lọ àánú mí bẹ téèyàn bá ti kó sí ó ti dágbére fún Islam ìmí bẹ téèyàn bá kó sí èèyàn pátipàti inú ẹ̀sìn tí ò bá sì ráforíjì ọ̀nà òjẹ níyà tó a gbọ́dọ̀ sá fún àwọn àdádálẹ̀ bákan náà ó ní àwọn ìpínmì tí bídé àpín sí ẹ wá rí báwo la ṣe sọ iṣẹ́ wa pàápàá jùlọ yìí tó nípìnlẹ̀ tí mo sọ fún alẹ́ kan tẹ́ pé àáwọ̀ bó la ṣe ṣe tí òfin ní tako ẹ̀sìn ẹni bídíà a máa wọ ọṣẹ tó yẹ pé ní ó wà nú bá ṣe àlékún fi àlékún sí a máa kí kó lápẹjú ó ní mo ṣe kírun bí ṣe ń kí bá lọ ṣàlékún kankan ara tí ò sí ó máa bàbá ṣe kọ́ ọmọ tán sí ìtòkù náà ní kákábàrà ẹ̀rí pélé ní àti láìlá ìlàlá wàhádà wúlá ṣẹ̀rí kàlà ogun fi yíò ṣàpèjúwe ní èyí tá a fi sí ààrí nínú ẹ̀sìn àdádálẹ̀ ni ó máa jẹ́ ẹ̀rí àbí èèyàn ṣàlùwà látán àbí bí títí ṣe náà ni àwọn nǹkan tí ò sí mbẹ̀ ní fi sí àbẹ́lómi kírun tó ní fọwọ́ yára rẹ̀ ní fi ń bọ́jú gbogbo eléyìí tí ò bá wọn nú ẹ̀sìn ni àwọn àdádálẹ̀ yìí yóò mọ àfẹ́ẹ̀tì ìjọsìn tẹ́ni ń ṣe tó ká gbọ́dọ̀ wọn tán ní àṣẹ gẹ́gẹ́ àbámọ́ lórí ẹ̀ àníbà wọn lọ sọ́lá onísọ́lù kàmọ́rọ̀ ẹ̀tùmú ni òsọ̀lì ẹ̀ kírun bí ìdáṣe ń kírun á gbọ́dọ̀ fi lékún tọ́lọ́run bá fi lánàá lọ sọ́lá bẹ́ẹ̀ la gbọ́dọ̀ yẹ ọ́ lẹ̀ ń bẹ́ẹ̀ bákan náà nǹkan mímọ́ amadi bídíà tá a bá ṣe látara sífà ìròyìn tẹ́ pé ìròyìn bá nẹ́bí ṣe ṣe kọ́ làwa ń ṣe ìròyìn bá nẹ́bí ṣe ṣe nǹkan yìí o àwọn ò wá ṣe bó ṣe ṣe bẹ́ẹ̀ nǹkan la ṣe ń tó tọ́ ṣùgbọ́n ìròyìn bó ń ṣe ṣe bẹ́ẹ̀ kọ́ làwa ṣe o lè sọ di bídíà ìyẹn ló fà tó pé ẹnìtàlẹ́ bá kírun bá kan àánú gbọ́dọ̀ kí agbọ́dọ̀ sọ bó ló ṣe dúró bó ló ṣe jòkó àtàrà bó ní ṣe mọ sálámà ẹ̀rí lápẹ̀jù lẹ́nu bá fẹ́ kábàrà ń sin atún nẹ́gà irú nẹ́gà ìròyìn ní nẹ́gà tó fi kún ànábì ẹ̀ṣẹ̀ báwọn gbogbo ẹ̀ la gbọ́dọ̀ kọ́ bákan náà nǹkan mi àmọ́ di ìròyìn àmọ́ di bídíà látara kẹ̀fíyà ìṣesí bá a ṣe ṣe àwùná àbí nǹkan tá a fi ṣe lápẹjúwe sí anábà muhammed asálá òun ló fún wa ní àpẹjúwe pé ká pa ìkómọ ó sì tán tá a fi pa wọ́n wá lọ lówó ọdún kódà àwọn tọkí kan wà tó ju àgbo lọ lọ́ba lọ pa kódà kó ga tó yẹn ǹjẹ́ ọ̀sẹ̀ kó mọ́ á lọ ṣe kó mọ́ torí irú ntánẹ́bí ṣe nǹkan ni wọ́n ṣe láàrin gbogbo àárín yìí la gbọ́dọ̀ sọ bákan náà àsìkò àsìkò tó bá ṣe nǹkan ìwọ náà gbọ́dọ̀ ṣe ń bẹ́ẹ̀ pé àsìkò yìí tá a máa ń ṣe ń bẹ̀rẹ̀ inú wọn náà gbọdọ̀ ṣe tó bá gbé sásìkò míì ọlọ́run nígbà ìyẹn ló fàtẹ́ fẹ́ nìkan pẹran dún ká tó kírun nínú sọ̀hábà wọn fi kékeré tí wọn pẹran ní àkáyẹn lè bá tètè dé kán mọ bẹ́ẹ̀rẹ́ ńlẹ̀ tó bá dé láti ìdì ni àníbi sọ̀rọ̀ ẹ̀yẹn tọkàn ọkàn pẹran jẹ́ ní tètè yá wẹ́ràn mi torí pé àsìkò táníbi gbé sí lẹ́yìn kíni lẹ́yìn irun nítorí bá gbé sáàyè kan ìwọ gbọdọ̀ gbé sí ọ̀gbọ̀dọ̀ sí gbé sí púpọ̀ mi bákan tí nǹkan bá láàyè ààyè ibi tó ti ṣéun náà ni lápẹjú ẹsẹ kéèyàn wá rúkú kó wá ní ẹ̀mọ̀ pé láìláìlá ọ̀dà kó wá rúkú kó wá ní láìláìlá láìláìlá kó rúkú kó wá forí kalẹ̀ kó mọ kàfátíà ẹ̀rí pé tó ṣe wọn náà nígbà ṣé wá tún ní ọmọ kàfátíà mọ ní àfa á ní ẹmọ kàfátíà mọ tó báyìí ibi tó ti káwọn kéésì ibi tọ́nà ti ní àkànú kéésì ibi tánà ibi ti kànú a gbọ́dọ̀ sọ ohun tó ṣe láàyè kọ̀ọ̀kan ẹ̀rẹ́ lómi tí ó mọ ṣàdúrànsì kéésì pé ṣe tàṣáwùdù ní sàtáyà ó ní ọlọ́run àríkọ́ níbi kan ìdúró mi kankan kàtáyà pé bẹ́ẹ̀ kì í sáàyè ẹ̀ gbogbo nǹkan yìí la gbọ́dọ̀ sọ gẹ́gẹ́ bí mùsùlùmí tá a bá fẹ́ ká máa ṣiṣẹ́ dànù káwá ṣiṣẹ́ kó bá súnà mu ìyẹn lọ́nà ó fi gbà á ìkan nínú sọ̀hábà orí al-iqtisadu fi sunna ká ṣiṣẹ́ kó bá súnà mu khairu min al-iktharu fil bid'a ó lọ́lá ó lóore ju pé kí iṣẹ́ yẹn kàn káyọ̀ erí pé sẹ́yìn máa pọ̀ pípọ́lá láti jèjè ni ti ń ṣe bọ̀ àwọn òpin ti ń ṣe yìí àdáadáa lẹ̀ ni kéèyàn ṣe nǹkan díẹ̀ kó sì lẹ́rìí kó o bá nǹkan tí mo ṣe yóò lẹ́rìí ó ń lere ju wàhálà téèyàn ṣe àìsùn tó ṣe owó tó ná tó yẹ pé lórí àìlẹ́rìí ni tó gbogbo nǹkan yìí káwa náà yà á sọ kọ́nọ̀bà subhanahu wa ta'ala kó sànù wa torí pé oníbíríà ọlọ́ọ̀bà subhanahu wa ta'ala ó bínú sí wọn àníbà ọ̀rọ̀ sọ́lá òun kò fẹ́ràn wọn torí pé nítorí sọ fún wa ni pé iṣẹ́ tọ́lọ́run fi rán ànábì kò jẹ́ pé nítorí sọ fún wa ni pé ọlọ́run sòfin èmi náà lè sòfin èmi náà lè fi kún ẹ̀sìn ẹni bá sì ń bọ́ lọ́run ṣe báyìí ẹ̀ ń ṣe bọ́ sọ́nà ọba ni kọ́nà ọba subhanahu wa ta'ala kó ṣàánú wa kó ṣe wá lóní súnà kó mọ̀ ṣe wá lóní bídíà torí pé ṣètọ́ ni mo jẹ́ kí yẹn dá nǹkan lẹ̀ nínú ẹ̀sìn ẹ̀rí pé bàbá wa náà mọ̀ pé kọ́nà kó paná adébọ̀rẹ́ kó gbé súnà ànábì ga kó rẹ bídíà ṣètọ́ nílẹ̀ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó ń sọ náà náà ń kan sọ náà ni wọn ọmọ tí ń jẹ́ bídíà àwọn ọmọ tí ń jẹ́ súnà jẹ̀mọ́ ẹ̀kọ́ ẹ̀sìn dọ̀wọ́ gbogbo wa kò sí bá ṣe bísí tó mọ bísí ní ọgbọ́dọ̀ bísí kọjá ẹ̀kọ́ ẹ̀sìn rẹ o torí pé téèyàn bá fi àìmọ̀kẹ́ ṣe nǹkan tí ló ń ṣe àdádálẹ̀ ọlọ́run bá subhanahu wa ta'ala ò ní gbà lọ́wọ́ rẹ o dípò kọ́lọ́run gbà ọlọ́run tún jẹ níyà ni kọ́lọ́run bá subhanahu wa ta'ala kí kẹwàá láyé kó kẹwàá lọ́jọ́ péjì alkiyama kó ṣe wá lóní súnà kó má ṣe wá láládàádálẹ̀ kó ṣe wá lọ́mọ lẹ́yìn anábà muhammadu sallam kó má ṣe wá lẹ́ni tí ó mọ̀ ta kó wá ṣe wá ní ẹnì kẹláyé kó ṣe wá lẹ́ni kẹ lọ́jọ́ péjì alkiyama wa sallallahu wa